bẹ́ẹ̀ ni Miliki Express náà ni ètò tí ẹ ṣì ń wò fún ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa èmi àti àlejò mi Mr Dele Jacks lájọ wà nínú ilé agodo a dẹ̀ ti sọ̀rọ̀ ní pẹ́rẹ́wọ́ àti sọ bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ohun èlò orin tí wọ́n ń play àti sọ̀rọ̀ lóríṣiríṣi mo dẹ̀ ti fún yín ní entertainment gist ẹ̀yin tí ẹ bá gbọ́n gbà yẹn ẹ lọ sórí ẹ̀lọ ẹ̀rọ ayélujára wa kẹ́ ẹ lọ wò ó níbẹ̀ ní báyìí àlùjọ ti wá bẹ̀rẹ̀ báyìí ó yá ọ̀gbẹ́ni Dele Jacks ní kẹtó fi kẹtó fi sí kẹtó fi sí mo rántí ẹ má jẹ́ n gbàgbé ní ìgbà kan King Sunny Adé ṣe ọjọ́ ọ̀bí seventieth birthday wọn mo rí yín bẹ̀ mo rí pé ẹ perform báwo lẹ ṣe débẹ̀ gan báwo ni ẹ ṣe rìn torí pé kí ni ẹni tó bá máa gun orí stage yẹn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tẹ́ ń pé ó ti mọ ó ti ó ti ṣe kí ni ó ti ó ti wẹ ọwọ́ ẹ̀ dáadáa ó dẹ̀ ti bá àgbà jẹun báwo lẹ ṣe ṣe tẹ́ fi débẹ̀. Ah, orí ọ̀fẹ́ ni o nítorí ìgbà tó máa pè mí fún eh, Eh, birthday pé kí n wá síbẹ̀ kò tètè mí tètè mọ̀ mo kàn gba kọ́ pé wá ṣó ráyè ṣó lè wá bá a ní kínní ní Ondo state a máa gbé ẹgan ní òní Èkó wá wọ́n èmi ní kí n sọ yẹn àdé tí mo ti ń wò pé ah, ọjọ́ mi dẹ̀ fẹ́ rí bàbá yìí gan and glory be to God pé ah, a wà níbẹ̀ àdẹ̀ gbìyànjú wọ́n tó wá pèpè wá máa wà kọrin kínní o wàá mú orin kan nínú orin bàbá tó mọ̀ pé wọ́n like wọ́n tó wá choose orin fún gbòkè this is a particular song tá a fẹ́ kó wá play gangan and àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé níbi táwọn oríṣiríṣi òṣèré ńláńlá tó wà níbẹ̀ ẹ̀yin náà máa wò pé ah èmi náà rèé o orí ọ̀fẹ́ ni. orí ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n wá yan orin fún yín kì í ṣe pé ẹ̀yin náà lẹ́yìn orin náà. rárá o rárá. orin wo ló yàn fún yín gan. wọ́n fún mi ní orin kan nígbà appreciation orúkọ orin yẹn. Hmm. so appreciation yẹn gan gan gan gan ni mo wá fẹ́ kẹ́ play fáwọn ará ilé báyìí. ok. Hmm, ẹ jẹ́ ń dúró dáadáa ijó bẹ̀rẹ̀ báyìí. àbẹ́ẹ̀ bí ènìyàn kọ́ lọ́lọ́run wá rí bí ènìyàn kọ́ lọ́lọ́run wá rí appreciation adúpẹ́ oníbú ọrẹ bàbá gba ọpẹ́ wa hmm, ọ̀gbẹ́ni Délé Sachs òkè òkè síbẹ̀ òkè síbẹ̀ ẹ̀ka rẹ̀ àwa rí i pé but ní ẹ̀kọ́ ńgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹni orin ẹ̀mí lẹ máa ń sábà ń kọ àmọ́ ńgbà tí Kingston ní adé pè yín pé kẹ́ wá kọ orin eléyìí náà àmọ́ pé orin ẹ̀mí náà ni gbọ́ ìbéèrè tí mo fẹ́ fàyọ́ náà rọ̀ tí mò ń sọ ni pé ǹjẹ́ ẹ máa ń play àwọn orin oríṣiríṣi náà torí mo mọ ẹnìkan tó yẹ pé gbogbo orin hip hop báyìí gbogbo ẹ̀ ló ń fi kíní ìdálára. ẹ orin ẹ̀mí nìkan ni a máa ń kọ nítorí most of the time tí mo ti máa ń perform ní church wedding àwọn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ èmi ò kì í ṣe oní àlùjọ hip hop bẹ́ẹ̀ bọ̀ tètè mi ni gospel play àlùjọ normal gospel kìíní ní wedding àtàwọn kan bẹ́ẹ̀ nǹkan tó fà á ni pé nǹkan tó bá wọ ní kálukú ni ó kọ it's just my own choice hmm. mo feel like pé ibi tí mo rò pé ó ti tẹ́ mi lọ́rùn lé. tó hmm. ti bá wá gbé owó ńlá kalẹ̀ báyìí pé gbì owó dé ọ̀gbẹ́ni Délé Jazz ẹ wá play ẹ kò séwé kò ségbò kò séwé ẹ ní rárá ẹ wá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó depend lórí ibi tá a ti pàdé So tẹ́nu bá rí èèyàn tẹ́ pàdé nígbà ah mi nílé pè fún irun kan báyìí but tẹ́ bá pàdé ibi kan ó dà pé àwọn ilé ìlélẹ́ yìí kò sí èmi ò rí nǹkan kan as far as tó jẹ́ pé music ni music is a cultural art so kò sí music kan pé bóyá music eléyìí ò dáa music eléyìí dáa as far as tó jẹ́ pé music is music so kò sí nǹkan kan tó yà music is music àwa la wá òkòkè orin ẹ̀mí lélẹ̀ ibi tí mo fẹ́ wà lélẹ̀ orin kákò máa fi entertain ara wa nìkan fine orin tá à ń pè normal praise tá à ń kọ a fi entertain a dẹ̀ fi yan Ọlọ́run ní àwọn abala tá a bá ti gbára wa. ṣé ẹ wá rò ó pé àìmá máa kọ àwọn orin ọlọ́kan òjọ̀kan hip hop ni jùjú ni fújì ni ẹ rò pé ó ní ìfàsẹ́yìn kan tó ń fún iṣẹ́ ọwọ́ yín àbí tó ń fún ẹ̀yin gan lára lára. ẹ tẹ bá wo ibi tí ilé ayé wà èèyàn lè wà ní gbogbo ibì kan náà sèyìn gbọ́dọ̀ wà ní ibì kan jẹ́ kó mọ̀ pé ibi tó wà lélẹ́yìn o nǹkan tí oníkàlù dẹ̀ máa dì tó máa dé tó máa dà ó máa dà as far tí o ti ń ṣe continuity ní life yìí consistency yes táwọn pé nǹkan tó ń ṣe wọ́n mọ̀ ẹ̀ mọ́ náà nìyẹn nǹkan tó ń ṣe ni kò ń ṣe pé bóyá ó dúró síbi ilé ni ó dúró síbi àwọn ẹ̀gbọ́n ó wá ibùgàn lójú kò sí ṣé oríta kan ni àbí oríta mi téèyàn bá ṣe lè àṣekànyẹ lọ wà lápá ọ̀tún àtàpó òsì níbi kan náà àṣà wà ní ibì kan. yàtọ̀ sí pé ẹ wá lọ kọrin ní orí agbo tí wọ́n ti ṣe ọjọ́ ọ̀bí King Sunny Adé àwọn gbajúgbajà wo tó jó lórin ilẹ̀ tó ti bá ṣiṣẹ́. kí tó ti pé mo dá dúró fúnra mi pé mo fẹ́ ní báǹdì tèmi ká máa kóra wa kiri travel lọ gbogbo ẹ̀ mo ti báwọn oríṣiríṣi artist ṣe iṣẹ́ bíi ọ̀pọ̀lọpọ̀ anointing mo ti gbé hmm. orin fún wọn dáadáa hmm. she's like a mother to me she's not like a mother wọ́n jẹ́ ìyá fún mi sọ hmm. pé kò sí ìgbà tí wọ́n mi mo dé o ẹ wá fún mi ní ẹ̀tọ́ mi sọ́nà o fẹ́ ṣe kan báyìí mo ti bá wọn ṣiṣẹ́ dáadáa àwọn ìgbà mọ̀ tọ́kọ̀ lè pè wá mo níṣẹ́ ní studio o gbọ́dọ̀ má wà o kò hmm. tún ti sáré lọ so a máa ń ṣe mostly nínú studio a lot of artists ẹ pé èèyàn máa ti bá play pé mo láì bójú play òun fẹ́ kó wá bá mi ò lè káyé artist ẹ pé àti bá play ní studio fún iṣẹ́ wọn a ti dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé nǹkan tó mọ ẹmọ náà ni. Hmm. ní lákòjọ ọ̀rọ̀ tẹ sọ nísìn orúkọ kan ni mo rí yọnú ẹ̀ ọpẹ́lọpẹ́ anointing ẹ ẹ dárúkọ wọn gan orúkọ àwo wọn nìkan lẹsọ. dunni ọlárẹwà evangelist dunni ọlárẹwájú evangelist known as ọpẹ́lọpẹ́ anointing. Hmm. ìbéèrè yẹn ẹ tí ì dáhùn ẹ kúkú ẹ tí ì dáhùn ẹ ní kúkú tó bí mo ṣe fẹ́ ẹ tẹ̀síwájú pẹ̀lú ìbéèrè tí mo bí yín tí ń bá padà dé láti òkè lọ.